alihamdulilayi mi ì tún rí kinní ẹ̀. please update nemoli o wọ́n ti gbé nemoli ní handicap wọ́n ti gbé nemoli ní handicap. um eh, alhamdulilayi i sent to my whatsapp okay I've sent to my whatsapp go and check your inbox I've sent to my whatsapp ah wow fine girl jesus fine girl wow. I don't care tí fóònù mi bá kún I don't care àwọn eléyìí máa ń fẹ́ yàwó ni àwọn eléyìí ò kì í ṣe wọn ò kì í fìyàwó lẹ̀ háà ah! wọ́n ti gbé Ìyábọ̀ Òjó ní handicap ẹ gbà mí kẹ́ ẹ háà ah! wọ́n ti gbéyàwó Ìyábọ̀ Òjó ní handicap Jesus àwọn eléyìí máa ń fẹ́ yàwó ni ah, ah, ah, ah, ah. ah! ah ah na yabo Ojo dey pay bride price so no be Tanzania boy I dey come ẹ jẹ́ kí n wò bóyá ó máa show níbí báyìí o tí ò bá ti show ẹ ṣáà jẹ́ kí n máa lọlé. Wow. Hi hi hi hi hi hi hi hi hi àwọn ilé máa ń fẹ́yàwó ni. ok facebook ẹ jẹ́ ń fi hàn yín àwọn ilé máa ń fẹ́yàwó ni àwọn tanzania kenya kankan yẹn wọ́n máa ń fẹ́yàwó ni ó fẹ́yàwó ẹ̀ ni ṣé wọ́n á sọ fún yín pé ó máa fìyàwó ẹ̀ kí ló dé ṣé ẹ ti rí facebook can you see it facebook can you see it ìyàwó o ọkọ ọmọ ìyàbọ̀ ọjọ́ rèé o ọmọ ọdún mélòó ni priscilla tó fẹ́ẹ́ lọ sílé olórogún ṣètìrì ọmọ ọdún mélòó rèé ọmọ ọdún mélòó ni priscilla tí priscilla fẹ́ẹ́ lọlé olórogún ọmọ twenty three years ó fẹ́ẹ́ lọ já ọkọ olókó gbà ṣe bẹ́ẹ̀ ti rọ́mọ ẹ̀ ọmọ ẹ̀ rèé ọmọ ọdún mélòó ni Priscilla? How old is Priscilla that Priscilla wants to go and do second wife? Second wife, I want to be, I want to marry internationally. I want to marry internationally. I want, <laughs> ẹ gbà mí kẹ́ I want, I must marry international boy by force. I must force myself on international boy edge. Hey. I must force myself on international boy head. Hmm. I must marry internationally by force. I must marry abroad force. I must marry abroad by force. Yo. àwọn èèyàn ti lọ gbá rìsáàṣì o àwọn èèyàn ti gbá rìsáàṣì o kí ló dé Ìyábọ̀ Òjó àti kò fanlẹ̀ Ifá ti ṣe kinní kan look at this beautiful decent girl ṣe rí àwọn pípù yìí máa ń fẹ́ yàwó ni àwọn náà máa ń ṣe ìyàwó tí. Tí tíyàwó wọn tó máa ń ṣe bàlàbàlà tó máa ń tó máa ń dírẹ́sì bákan tó máa ń ṣe bákan yẹn tó máa ń tí wọ́n máa ń họ́ tó máa ń luko tó máa ń ṣe wedding yẹn àwọn pípù yìí ni àwọn pípù bọ̀ wọ́n máa ń make sure pé wọ́n fẹ́ ìyàwó wọn yẹn wọn ò dẹ̀ kì í ṣe wọn ò ń yàlè wọn ìyàwó wọn ò kì í yàlè ìyàwó wọn máa ń decent ni wọ́n máa ń ní èèwọ̀ gan wọ́n máa ń ní èèwọ̀ madam rest abeg ẹ̀jẹ̀ rẹ́rìn madam rest comfy face your family comfy face your family comfy go and take care of your children. Comfy, why do you kill your husband? comfy <laughs> comfy rest. <laughs> ṣèmi ni mo ní kẹ́ lọ ṣe second wife fún mi. <laughs> I want to marry international boyfriend by force. Dìde part two. kí ló dé Ìyábọ̀ Òjó ọlọ́jà okó lọ́wọ́ ọmọ ọlọ́mọ ẹ́ wọ́n ọmọ ọlọ́mọ ọmọ tó fáìn ọmọ tó sẹ́lẹ̀ńkẹ́jọ ẹ́ wo bọ́mọ ẹ̀ ṣe rí wọ́n máa ń fáìn níran wọn ẹ́ wo bọ́mọ ẹ̀ rí ṣé o rò pé o lè fi bọ́ńpà short ṣé o lè fi gbọ́ o lè fi gbọ́ kó lọ́wọ́ ọmọ Tanzania ni wọ́n ṣe wọ́n ṣe bàbá ńlá oògùn tó bá ń wá oògùn Priscilla èmi máa èmi máa ah oh God Priscilla ṣé o mọ̀ pé ọmọ gidi ni ẹ́ ṣé o rí bí ìwà àti Wùmí bẹ́ẹ̀ ṣe dúró yẹn ṣó rí i pé o symbolize ọmọ gidi lẹ́gbẹ̀ẹ́ wùmí ah wùmí tún bẹ́ẹ̀ doko hey jesus ọmọ wa ṣe nǹkan ṣé èmi náà ní lọ wá international ọkọ̀ ẹjọ́ bá mi wọ́kọ̀ o amẹ́ríkà mo fẹ́ o amẹ́ríkà ẹjọ́ mo níjọ ọkọ̀ o ẹjọ́ mo níjọ ọkọ̀ amẹ́ríkà mo fẹ́ èmi ò fẹ́ tanzania ẹjọ́ èmi náà níjọ o mo fẹ́ international mo fẹ́ i want to travel abroad. torí germany tí mo wà á ti dára lé á hmm, ti dára lé mò ń run lé mò ń ro oko oko ara lé ni mo hmm, hmm, gba àwọn ọkùnrin tó wà níbí báyìí àti àti fìdípò ẹjọ international ọkọ ni mo ẹjọ kọ́ńfìn wọ́kọ o but I need ọkọ in America I need a boyfriend in America ẹjọ torí Ọlọ́run àwọn ò kì í dóko lókà <laughs> thank you àwa ò kì í dóko lókà ìjọ mò wọ́kọ̀ o i don't want ṣẹ̀rí germany yìí is too local for me i need an abroad um, boyfriend ah ó dà pé kọ́ńtẹ́ǹtì kọ́ńtẹ́ǹtì wa wíìkì yìí nìyẹn um, hmm, ṣebí on the eleven on the eleven ṣì máa tó next week ẹja eh, kọ́kọ́ fi eléyìí red carpet ẹja kọ́kọ́ fi red carpet husband yìí ẹ jẹ́ ká kọ́kọ́ fi ṣe hmm, content ní wíìkì ṣé ti eyín tó bá di next week a máa fèsì corona inquest ṣe ti understand ṣe ń gbọ́ wọ́n ní from Libya ṣe ń gbọ́ ìkànnì èmi Libya no mo èmi fẹ́ lọ sí Amẹ́ríkà America. mo fẹ́ America mo fẹ́ bọ̀ èmi ò fẹ́ ọ̀rẹ́ tó máa wá já okó gbà lọ́wọ́ mi wùmí ìka lọ́mọ yìí o mo máa post ẹ̀ wùmí ò lè wọlé sí bíbá yìí bá post ẹ̀ yẹ kí n post ẹ̀ bọ̀ kó wọlé kó wọlé wùmí tún fẹ́ já o kó gbà ah ó ga o ṣọ́kùnrin tí wàá tán nàìjíríà ni ah. <laughs> you have ṣe ń gbọ́ i have a single akata for you èmi akata èmi. E òyìnbó olóko èmi ọlọ́run má jẹ́ ń dóko òyìnbó èmi òyìnbó òyìnbó akátákọ̀ àkàtà ni ọlọ́run má jẹ́ èmi ò èmi ò fẹ́ àwọn iṣan gidi iṣan gidi iṣan dúdú ni mo fẹ́ mi ìfẹ́ òyìnbó èmi ọlọ́run má jẹ́ aràn oko aràn ni oko wọn oko aràn àwọn tó dúdú tó máa ń fẹ́ òyìnbó ń bíbá ìmọ̀pọ́n máa ń ní boyfriend síta èmi ò dẹ̀ ń fẹ́ tí n bá ti ń dóyàn kan mi kì í Ọlọ́run mi kì í ṣe anyone níta tí n bá ti ń fẹ́yàn kan mi máa ń fọ́ sí any other man that is me ẹ jọ̀ọ́ mo nídìí boyfriend international boyfriend mi ò fẹ́ Libya o ẹ tẹ̀ láìkì mi ẹ dẹ̀ máa ṣe kí ah comfy we love you we love you comfy ọ̀ọ́ oh, ọ̀ọ́ oh, oh, mi we love you oh irọ́ oh, lẹ́dẹ̀ ń pa ẹni kèmi wá lọ fẹ́ ọkọ ní kí n lọ wá boyfriend ní kínní ẹ́ ní Libya kí lẹ sọ akátá na black America ẹ́ẹ̀ ṣé black America ni akátá ni Congo irọ́ mi ìfẹ́ Congo mi ìfẹ́ èyí tí mo máa lọ fẹ́ ní Amẹ́ríkà tí màá wá fi style style tí màá fi ní green card. ó ní mò ń wá mi ì fẹ́ Switzerland tí màá fi style Malawi àní mi ì fẹ́ eh, ní ti Africa àní America gangan America tán deny mi fún bíi three three times ni wọ́n deny mi ní America American visa nìyẹn mo fẹ́ lọ mo fẹ́ lọ bẹ̀ fẹ́ lọ bẹ̀ Kútọ́nù ó lọ ọmọ ẹ̀ náìsì ẹ̀ tẹ̀ náìsì rárá. <laughs> hey, eh, nice uk uk èkó ní uk èkó ẹ ṣe ah kí n lọ uk uk <laughs> wọ́n máa lọ ká mi mọ́ kọ́nà wọ́n máa nà mí ní uk uk uh, tí òòṣà òòṣà ní tòun bá gbá mi mo lọ́ọ́ á lù mí. uk <laughs> ò yàtọ̀ sí nàìjíríà uk kò yàtọ̀ sí nàìjà ṣe mọ̀ pé ẹ lè kára yín mọ́ kọ́nà ní nàìjíríà kẹ́ ẹ lura yín pa but níbí báyìí ẹ tó bẹ́ẹ̀ wọn ò tí ì bí anybody dá kó lóun anybody tí ápú bá wà ní second house mi bíbá tí mo bá ń bú ápú kò tó bẹ́ẹ̀ kó sọ pé òun wá nà mí kó òun wá sínú ilé mi ní Germany yìí kò tó bẹ́ẹ̀ kó sọ pé òun wá òun wá nà mí wọn ò tí ì bí dá bọ̀ ní UK ah ẹ rí distance ibi tí wèrè bèbí yẹn tó drive tó lọ́ọ́ fi na lady Bísí yẹn ẹ rí how many distance ah lórí burúkú ni most of them o kò ń ṣe gbogbo wọn ní UK o bọ̀ àwọn kan àwọn kan ní UK yẹn ní Dublin Dublin mi ì fẹ́ lọ síbi tí ọ̀rẹ́ mi wà Dublin. Mm n fẹ́ lọ síbi tọ́rẹ́ mi wà ká má lọ jàjàgboro a lè lọ jàjàgboro ní Dublin Italy ah Italy eh èmi kẹ Italy Ọlọ́run á jẹ́ tí má kàn lọ sí Italy bá mo kàn fẹ́ lọ ṣe shopping mo kàn fẹ́ lọ ra nǹkan bọ̀ Italy bí mo ṣe ń gbọ́rọ̀ Italy yẹn mi láìpẹ́ yẹ́sù Adéníkẹ́ mi láìkí Italy amẹ́ríkà ló wà lójú mi amẹ́ríkà canada mo like amẹ́ríkà àti canada mo ṣe máa ń gbọ́rọ̀ canada yẹn ẹ ṣe o thank you morocco ìkànnì kizabeth world ìkànnì kí ni morocco fi yàtọ̀ sí libya <laughs> yes canada is too cold báwọn kan náà ló ṣà US is better yes mo like US the guy doesn't stay with just one girl can you imagine alhamdulilayi ẹ lè wá bá mi lórí WhatsApp ṣe gbọ́ eh? I've never made my hair o I don't have money you order àwọn tí wù mí nìyẹn jù wọ́n lọ ẹ̀rí àwọn tí wù mí nìyẹn jù wọ́n lọ I don't have money to make my hair jù wọ́n lọ throw one lion let me go and make my hair tomorrow olórí burúkú ṣẹ̀rí àwọn tí wò mí olòṣì mi ní má jẹ́ mi ní mute ẹ̀ olórí burúkú àwọn wèrè wùmí olóṣó ẹ bá mi sọ pé wùmí olóṣó wùmí ó ti lọ o ò lè rí oko kútí kútí juice o ò lè rí idó wo olóṣì jù wọ́n lọ jù wọ́n lọ sórí ìyàwó yín nìyẹn o first wife first wife nìyẹn o Wùmí Àṣànà Àṣànà supporter ó lè ṣe òòṣà ni òun ló sọ pé òun jẹ́ jù lọ yẹn ṣé o ti rí orí yín ti burú ẹ fẹ́ kú lọ́wọ́ mi nínú wíìkì tá a fẹ́ wọ̀ ẹ́ tí yín máa ta sí mi lọ́wọ́ àṣírí wọn ti dá sí mi wọ́n ti dá sí mi lọ́wọ́ wọ́n ti dàṣírí yín sí mi lọ́wọ́ tí yín ti ta tí yín ti ta ẹ̀yin olórí burúkú ẹ̀yin olóṣó yìí jù wọ́n lọ o ò ní jèrè mí sori pé and you have a girl too na i don who told you i have a girl because i have a girl ó ní kí ọmọ kan kí ọmọ kí ọmọ kan ó ní kémi wá encourage gẹ́ẹ̀lì tèmi kó lọ pa bọ́ì ọmọ bọ́ì ọmọ ọlọ́mọ àbí àbí kí gẹ́ẹ̀lì kan kó wá pa bọ́ì ti tè bọ́ì ọmọ ti tèmi orí yín mà burú kẹ̀ and you have a girl o and you are a mother o àbí tiyín ti ta ni so because I have a girl màá wá encourage gẹ́ẹ̀lì tèmi kó lọ pa ọmọ ọlọ́mọ tó jẹ́ ọkùnrin tí ẹlòmíì bí ah, tiyín ti yẹ̀ jù wọ́n lọ tiẹ̀ ti yẹ̀ ẹ̀yin olóṣù ẹ̀yin olóṣù ẹ̀yin olórí burúkú you don't have husband who Mo ń pariwo mo ní mò ń wá boyfriend ní international ó tún béèrè pé you don't have husband you don't have anything ó dà pé wèrè yìí fẹ́ wá ó fẹ́ wá máa ó fẹ́ wá máa ṣe oríṣiríṣi tí a máa fi jẹ́ ká kúrò lọ́dọ̀ nǹkan tá à ń ṣe wo sotiri ìyàwó cutie juice nìyẹn cutie juice cutie juice fine lady fine babe yóò dáa fún ọ fine babe yóò dáa fún ọ please what's the name of this girl alhamdul alhamdulilayi do you know the name of this beautiful girl alhamdulilayi do you know the name of this girl please do you know her name ìyáálé. Do you know the name of Do you know the name of this ìyáálé ìyáálé Priscilla? Do you know the name of this ìyáálé Priscilla? Please tell us her name. Ká máa fi pè ìyáálé Priscilla. Na the wife of Kuti Jews be this one. Priscilla go snatch husband from this girl hand chai chai chai Iyabo Ojo ikanie Iyabo Ojo ikanie see their see son o see their son Kuti oh. Juice replica Kuti Juice replica na na Yika Tongom na Yika Tongom. ẹ̀rí gbogbo wọn wọ́n ti lọ́ọ́ pera wọn wá tí yín máa ta sórí bíbà mo ti ń rí gbogbo yín ibí ni tí yín máa ta sí rest in Jesus name ẹ má wàá ẹ má wàá yọ wá lẹ́nu bíbà wọ́n ti lọ́ọ́ pe gbogbo ara wọn wá tongom how are you fine babe fine baby i love you baby i love you baby baby boy i love you. May God bless you. Omokiti Jews. May God bless you. Omokiti Jews. May God bless you. Emma wo fine boy. Fine boy, may you live long in Jesus' name. Kò sẹ́ni tó máa gba bàbá lọ́wọ́ ẹ lórúkọ Jésù. Kò sẹ́ni tó máa pa bàbá mọ́ ẹ lójú. Kò sẹ́ni tó máa pa bàbá mọ́ ẹ lójú lórúkọ Jésù. Bàbá ẹ̀ máa dàgbà á dògbò ò ní kú mọ́ bàbá ẹ lójú ọmọ cutie juice ò ní kú mọ́ bàbá ẹ lójú lórúkọ Jésù. yes cutie juice ọmọ yìí ò ní kú mọ́ ẹ lójú lórúkọ Jésù o ìyàwó ẹ náà ò kú mọ́ ẹ lójú o ìyàwó ẹ tó fine ìyàwó ẹ ò ní kú mọ́ ẹ lójú o hmm, ìyáálé Priscilla ò kú mọ́kọ ẹ lójú o jésù o máa bá mi ṣàdúrà fún ìyáálé Priscilla ẹ máa bá mi ṣàdúrà fún ìyáálé Priscilla hmm. ló wá àwa ẹ̀. Tell Otobola <laughs> to give you husband in Canada. <laughs> I should ask Legemi Ami. <laughs> Do you want me then? Do you want me? Monsura? Èmi ò ṣé mò ń dóbìnrin ni nígbà tí mi ṣe wù mí. Ṣé mo tún ń dóbìnrin ni? Èmi ò ń dóbìnrin. Juma Juice is a Muslim so he can marry many i know he's a muslim of course i know he's a muslim kí ló ń kán ìyábọ̀ òjó lójú kí ló ń kán ìyábọ̀ òjó lójú ẹ gbogbo yẹn lọ kọ́pì ẹ ẹ kọ́pì ẹ kẹ́ bá wa dà síta ẹ bá wa dà tàtàtàtàtà fáwọn fake nigger ẹ bá wa dà tàtàtàtàtà fáwọn fake nigger ẹ dà síta tàtàtàtàtà fáwọn fake nigger ẹ jẹ́ ń túbọ̀ mọ fine boy yẹn sí ẹ bá wa dà síta tàtàtàtàtà fáwọn fake nigga tàtàtàtàtà fáwọn fake nigga make una rest ah ah yeah. go to where you belong to ẹ bá wa dà síta tàtàtàtàtà fáwọn fake nigga tàtàtàtàtà fáwọn ẹ bá wa repost ẹ repost ẹ repost. priscilla boyfriend lẹ́nu gúngùn bíi ọ̀bẹ relé ẹ má bú bọ̀bọ̀ yẹn nà án bọ̀bọ̀ yẹn rí red carpet ni ṣé tán bá tẹ́ red carpet fẹ́yìn náà ṣé inú yín ní dùn tán bá fi tán bá gbé ijó àti lù àti kinní tán bá fi pàdé yín ṣé inú yín ní dùn ẹ ẹ no dna for this baby o ọmọ ọmọ eh, jumi ju jumi àbí kí náà pé Kuti juice. Hmm? kàtàkàtàkàtà fáwọn fake nígà ọmọ ọkọ Priscilla lélẹ́yìí ẹ máa bá wa gbàdúrà fún ẹ ṣàdúrà fún ẹ bá wa ṣàdúrà fún pẹ́kọ́mọ yẹn kó dàgbà kó dògbò lórúkọ Jésù ẹ bá wa ṣàdúrà àdúrà àdúrà àdúrà àdúrà àdúrà àdúrà àdúrà àdúrà àdúrà ẹ bá wa ṣàdúrà fún ìyàwó ẹ lórúkọ Jésù àdúrà àdúrà ìyàwó ẹ rèé ìyàwó ẹ rèé ìyàwó ẹ rèé ìyáálé Priscilla um àṣé Priscilla níyàálé um àṣé Priscilla ó níyàálé Ìyábọ̀ Òjó wá ló wá ló wá ló wá ṣe ọkọ Facebook yá yá ẹ bá wa dá síta ibo ni àwọn blọ́gà wa hot hot blog hol blog lórí facebook àbíkẹ́ àdè ni àbíkẹ́ àdè lórí facebook ah, àwọn tó wà lórí facebook yẹn àjíkẹ́ àdè hmm, ó dà pé justice for Mohbad náà ni àjíkẹ́ ń ṣe ẹ jọ̀ọ́ ẹ bá wa kọ́pì ẹ̀ fún àjíkẹ́ ẹjọ bá wa kọ́pì ẹ̀ fún àjíkẹ́ àjíkẹ́ àjíkẹ́ àjíkẹ́ àjè ẹjọ ẹ bá wa dá sí tàtàtàtàtà ẹjẹ ń gborí kúrò tàtàtàtàtà fáwọn fake nigga tàtàtàtàtà fáwọn ẹjọ fáwọn fake nigga ẹ bá wa dá EPI blog ẹ̀yin dá iṣẹ́ yá iṣẹ́ yá iṣẹ́ yá ẹ bá wa gbé síta àmútẹ̀ láìkí EPI EPI wọ́n mọ epistu kọ tán bá kọ epistu yẹn EPI tún ní áàpù kan tí EPI máa ń lò tó máa fi ń á kàn róòlù ẹ̀ wá epi ẹjọ́ tẹ bá ti ń sọ̀rọ̀ ẹ jẹ́ kó bá ẹ bá mi róòlù ìyáálé Priscilla ṣe mọ̀ bẹ́ẹ̀ ṣe máa ṣe ń róòlù ẹ̀ tó máa píùn tó máa ṣe ń ṣe píùn yẹn ẹjọ́ ẹ bá wa róòlù ẹ̀ epi epi ẹjọ́ ṣe wà ń bí epi blog ẹjọ́ ṣe wà ń bí tẹ mọ̀ pé ẹ mọ̀ bẹ́ẹ̀ ṣe máa ṣe ń ṣe tẹ bá ti ń sọ̀rọ̀ ẹ kàn róòlù ìyàwó ẹ̀mí ìyáálé ìyáálé bọ̀bọ̀ ẹ̀ ẹ̀ kàn róòlù ẹ jẹ́ kó róòlù píùn ẹ̀ pẹ́ díẹ̀ káwọn èèyàn máa rí ṣó ti yé yín ẹ̀ tún á róòlù ọmọ Ìyábọ̀ Òjó tún róòlù ẹ̀ á tún ṣe píùn ṣó ti yé yín epi wọ́n à ọlọ́run ló mọ ibi tí bọ̀dá yẹn ti kọ́ṣẹ́ wọ́n rélì kọ́ iṣẹ́ yẹn wọ́n farabalẹ̀ kọ́ iṣẹ́ yẹn kẹ́ wá mú Ìyábọ̀ Òjó ẹ̀ wá róòlù ẹ̀ tún róòlù Ìyábọ̀ Òjó wá níbi tó ti tó ti to convoy ti ọkọ̀ ọlọ́kọ̀ mi ò rí irú ẹ̀ rí nílé ayé mi mi ì rí irú ẹ̀ rí nílé ayé mi ọkọ̀ ọlọ́kọ̀ ó wá lọ ń to convoy ó lọ ń to convoy ti ọkọ̀ ọlọ́kọ̀ àbíyàwó ẹ̀kọ́ rẹ̀ ẹ bá mi wò yàwó ẹ̀ abẹ́wàá gbà mí ni ah ah. Ìyábọ̀ Òjó wá to convoy tìyàwó tí ọkọ ọlọ́kọ ah, ilẹ̀ ti ṣú ẹ jẹ́ wá lọ sùn hmm, tá a bá ń lọ bí iṣẹ́ lọ́la a tún máa máa a tún máa fi wọ́n pa a fi wọ́n pa díẹ̀ lọ́la tí máa ń lọ bí iṣẹ́ jẹ́ títí máa torí tí máa ti lọ pẹ́ sùn tí máa ti lọ pẹ́ sùn lálẹ́ tó bá ti di àárọ̀ ọ̀la tí bá ti jí gbogbo ara mi á máa <laughs> gbogbo ara mi á máa ro ni pé áà. Ah, èémí tún tètè mi tètè sùn mo tún tètè jí gbogbo ara mi máa máa ro mí ni àti dìde problem màá kọ́ jí bá máa ti jí màá kọ́ jókòó sórí bẹ́ẹ̀dì màá kọ́ máa jọ màá kọ́ máa wọ everywhere ni gbogbo àti rẹ̀ mí ẹ jẹ́ tètè lọ sùn amẹ̀bọ ni ẹ rántí àwọn ọmọ yín ṣé wọ́n sọ fún ẹ pé mo lọ́mọ ní wèrè ẹ rí fake profile ló gbé wá àwọn olóṣó olè olè olóṣó ni olóṣó kì í ní wọn ẹ kì ní profile ẹ kì ní profile olè níyín ẹ wò ọkọ lọkọ wo wò ṣó ti rí ṣó ti rí ẹ ní jèrè he pain you <laughs> ẹ jẹ́ wá lọ sùn mi ní jẹ́ kí wọ́n nítorí pé amẹ̀bọ ni mí wọ́n nítorí amẹ̀bọ ni mí ni mi ò ṣe. nígbà tẹ́ bá wá lọ já okó gbà lọ́wọ́ ọmọ tó set bí ẹ wo bó ṣe set tó ṣe ga ẹ wo bó ṣe ga òun àtọkọ ẹ wo bọ́n ṣe ga tán ṣe ṣe nígbà tí Priscilla tó bá lọ já okó gbà lọ́wọ́ ọmọ tó sẹ́ẹ̀tì yìí ṣé kí ọmọ ẹ tún wá máa wá ọkọ kiri bíi kọ́ńfì ni ṣé kí ọmọ kékeré yìí i'm very sure ọmọ yóò ti lè ju bá bíi twenty four àbí twenty five ọmọ kékeré kò tí ì lè jù ṣé kí ọmọ ẹ ṣé kó tún máa wọ kó máa wó kó kiri ni ṣé kíyàwó kó tún máa jẹ ọmọ kékeré tó ṣẹ̀ṣẹ̀ jí níjà yí ẹ̀ ṣé kí ọmọ kékeré yìí ṣé kó máa kó máa tó ṣẹ̀ṣẹ̀ jí níjì ayé ẹ̀ ṣé kó máa wó kó kiri ni abeg shut up <laughs> ẹ̀jẹ̀ rẹ́rìn ó ti dùn ah the thing pain dem. He <laughs> can pain. Ah! ẹ̀jọ̀ ṣé ṣó mi lálẹ́ ṣó mu yes yes ẹ jọ ṣe show mi mú yes yes àgbàlagbà tí ò dánú ni yín <laughs> ẹ jọ show mú yes yes. <laughs> mo ní mi ní fi bẹ́ẹ̀ ṣe ṣó pé mi àṣé máa tẹ̀ ṣe ṣó mi mọ̀ pé mo bá rí ṣó ṣe. tẹ́ mọ̀ pé màá rí ṣòṣì lálẹ́ sure stop forcing yourself to laugh wíre wíre lójọ́ ah ah Jesus ó ti dùn wọ́n jù àwọn ọmọ Ìyábọ̀ Òjó ẹ máa bọ̀ tí yín máa ta ẹ máa bọ̀ èmi máa ráyè tí mi tẹ̀ tó bá ti di ọ̀la mo máa ráyè tí nǹkan tí mo máa ṣe tíratọ̀ láre tí yín máa bàjẹ́ sórí bíbà ṣe é sọ pé olórí burúkú ni yín ṣe é sọ wípé ṣe é sọ wípé ẹ ní yé stop láti lọ máa já oko olóko gbà ṣe ní pé ẹ ní stop láti wá oko tiyín síwájú ṣe é sọ pé ẹ ní stop láti láti máa já ọkọ olóko tí yín máa ta àní ọkọ ìyàwó oníyàwó rèé ìyàwó bọ̀bọ́ yìí rèé tí yín á ta sí níbà wó guilty juice wà lónìí ṣe rẹ̀ mọ́ òrí rẹ̀ capet nílùú yín nígbà tó fẹ́ bèbí ṣé wọn ta red capet sílẹ̀ fún ẹ ẹ ṣé gan ni thank you so much ìgbà tó lọ fẹ́ bèbí ṣé wọn ò kó convoy tẹ̀lé lẹ́yìn ò jẹ́ àpọ̀nrí nílé ayé ẹ̀ ò jẹ́ àpọ̀nrí ah jésù ah ah ah ah ah hey you are just a bitter person i'm a bitter person thank you gbogbo yín ẹ máa bọ̀ gbogbo yín ẹ máa bọ̀ gbogbo yín ẹ máa bọ̀ ẹ máa bọ̀ wó ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ sánná bàbí ìyá ẹ̀jẹ̀ sánná bàbí ìyá this woman you are too old for this ẹ̀jẹ̀ sánná bàbí ìyá. Guilty Jews ìyàwó ẹ̀ ìyàwó Guilty Juice rèé ibo lẹ ti lọ rí ọkọ ọlọ́kọ ọwọ́ wá sí nàìjíríà tẹwa lọ ń tẹ́rẹ́t capet ibo lẹ ti lọ rí ọkọ ọlọ́kọ ibo lẹ ti lọ já ọkọ olóko gbà a a a a ibo lẹ ti lọ já ọkọ olóko gbà ìyàwó ẹ̀ mà rèé kẹ́ ìyàwó ẹ̀ mà rèé kẹ́ eu eu eu eu ẹ lo ẹ wo ẹ kọ́pì ẹ̀ síta ẹ kọ́pì Instagram ẹ jù ú Instagram ẹ jù ú Instagram ẹ lọ kó lọ fà lọ go and sleep orun wàá kùn mí mọ́ oorun orun òkun mímọ́ ẹ bo kó lọ fáà ẹ bá wa bo lọ kó lọ fáà. ẹ bá wa bo lọ kó lọ fáà gbogbo yín la thank you ẹ ṣe gan ẹ bá wa bo lọ kó lọ ẹ ṣe thank you ẹ ní ṣe máa àwọn wèrè àwọn tìyàbọ̀ òjò ẹ ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé mi ò níṣẹ́. ẹ ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé mi ò èyí tẹ́ bá ti ń sọ pé ẹ̀ níṣẹ́ yẹn. mo mọ̀ pé jẹ́jẹ́ sì ni ẹ mọ̀ pé mi ò níṣẹ́ wọn ti ẹjọ́ ta ló lọ invite àwọn olóṣòdé atẹnkán àmárí wọn ta ló invite yín wá ta ló invite àwọn Wùmí wá sí bíbá yìí ah, ah ah ah àwọn Wùmí mà ti débí Wùmí Wùmí why were you crying more than the bereaved Wùmí kí ló dé tó ń ké more than the bereaved Wùmí mo mọ̀ pé wà ń bí o kí ló dé tó ń ké more than the bereaved àbó ò rí aṣọ tí ẹni tó lọ kọ ẹni tí ọkọ ẹ̀ wá kí láti Tanzania wọ aṣọ tó wọ̀ Wùmí wọ aṣọ tí wọ́n wọ̀ kí ló dé àà àà àà hey Wùmí Ah ah àà ah, ah. Wùmí kí ló dé why were you crying more than the bereaved ṣé ìwọ lọkọ wá kí ni ṣé ìwọ ni wọ́n wá kí láti Tanzania ni why were you crying more than the bereaved? orí staircase ló ti pa Mohbad orí staircase ló tún ló lọ hide sí ìwọ ọmọ wù wọ́n fi ṣe é mo ní ṣé wọ́n fi staircase ṣe é ni wù mí orí staircase tó ti pa Mohbad ibẹ̀ ló tún lọ dúró sí wù mí ṣé wọ́n fi staircase ṣe é ni mo ní ṣé wọ́n fi staircase ṣe é wù mí why were you crying more than the bereaved ṣó fẹ́ fi ṣòkòtò péńpé ó fẹ́ fi dó guilty juice ni ṣó fẹ́ fi ṣòkòtò péńpé dó guilty juice ni ẹni tó tiẹ̀ gbé guilty juice wá gan-an tó jẹ́ boyfriend tiẹ̀ ò ráṣọ tó wọ̀ responsible aṣọ tó wọ̀ ìwọ wo nǹkan tó wọ ò wá wọ sálúbàtà sí wo nǹkan tó wọ wò mí wo ibi tó lọ sá pamọ́ sí ò lọ wọ sálúbàtà wùmí kí ló dé ṣo fẹ́ lọ dó cute juice ni wùmí kí ló dé tó lọ fi wọ ṣòkòtò péńpẹ́ tó fẹ́ fi dó cute juice sórí sórí ṣèlú òyìnbó ló wà ní wùmí ṣèlú òyìnbó ṣo fẹ́ dó bọ̀bọ́ yẹn ni ṣo fẹ́ dó ni kò lè dó ẹ̀ toró ti mọ̀ pé ó pa Mohbad ó ti mọ̀ pé orí staircase tó pa Mohbad sí ló tún lọ háìdì sí wùmí. Si wùmí ìwọ ló lọ pa mọ́ ìwọ ló pa Mohbad sórí staircase ṣé o tún fẹ́ kí bọ̀bọ́ yẹn wọ̀kẹ́ lọ sí Tanzania kó lọ fún ẹ lọ́kọ́ ńbẹ̀ ni o ò lè fẹ́ ọkọ ní Tanzania wọ́n ti mọ̀ ẹ́ wọ́n ti mọ̀ ẹ́ wùmí kí ló dé tó wọ ṣòkòtò péńpé tó lọ fi kí QT Juice kí ló dé ṣé ìwọ lọkọ ẹ wá kí ni ìwọ ni boyfriend ẹ wá ni wùmí ṣé ìwọ ni boyfriend ẹ wá ni ẹ́ Wùmí ah ah ah ah à ẹ fẹ́ la ṣé lórí yín burú ni ẹ má bọ̀ ẹ lọ pera yín wá tẹ bá pé wá ẹ ní pé lọ tẹ bá pé wá màá sọ fún yín wípé obìnrin tó wà níbí báyìí kò tí ò níṣẹ́ yìí the only Nigerian youth tí ò níṣẹ́ màá sọ fún yín pé tẹ bá pé wá Eh? pé ẹ ní gbé lọ ó ti pẹ́ tẹ́ ti ń ṣe ó ti pẹ́ tẹ́ ti lọ ń dóko olóko ó ti pẹ́ tẹ́ ti ń já oko gbà ó ti pẹ́ tẹ́ ti ń já oko gbà èmi á sọ fún yín wípé oko eléyìí ẹ nírí gbà hmm, oko eléyìí ó dèwọ̀ fún yín ẹ nírí gbà ìyàwó kí ó ti jù sí rí ìyàwó kìtẹ̀ ní táyì We should ń ten minutes. màá sọ fún yín pé oko eléyìí ó ti ní ó ti lólúwa oko eléyìí lólúwa wòmí o ò lè rí oko ìdó o ò lè roko ìdó ìyàwó kí ó tíjú sí rèé wòmí ìyàwó kí ó tíjú sí rèé ìyàwó èrè ọmọ èrè bẹ̀rù ọlọ́run ìyábọ̀ òjó bẹ̀rù ọlọ́run ọmọ kékeré ọmọ kékeré twenty twenty three twenty twenty three december twenty twenty three ni fọ́tò ọmọ kékeré ọmọ tí ò tí pé two years ọmọ tí ò tí pé two years ẹ bẹ̀rù ọlọ́run ìyábọ̀ òjó ìyábọ̀ òjó bẹ̀rù ọlọ́run kí ló dé tẹ lọ fi já okó gbà lọ́wọ́ olóko kí ló dé tẹ fẹ́ fi gba bàbá ọmọ kékeré tó cute yìí kí ló dé tẹ fẹ́ fi gba Qty tẹ fẹ́ fi gba bàbá lọ́wọ́ Qty Juice Junior kí ló dé kí ló dé ṣé báyìí fọ́ọ̀sì ni ṣé báyìí fọ́ọ̀sì ni ẹ gbà wá ẹ Qty Juice mà ní fámìlì ẹ Ìyábọ̀ Òjó ó lo ti fẹ́ lọ ra ó ti ó ti ó ti ó ti lọ́ mú gèlè ó ti lọ ná gèlè àbí ó ti lọ ná gèlè ah ah ah go and sleep ẹ má wọrí tí mo bá ti fẹ́ sùn màá dìde fún ara mi ni mo máa fún ara mi ni mo jókòó sí bíbá fún ara mi náà ni màá dìde tí màá paná ṣó ti yẹn ẹ má wọrí mo mọ̀ pé ṣé ẹ lọ́ọ̀fù mi ni ẹ lọ́ọ̀fù mi thank you ah ah ah ah hey ẹ gbà wá ẹ gbà wá ẹ gbà wá ẹ gbà wá ẹ gbà wá ah ah Guilty Juice Junior may God bless you may God bless your father for you may God bless your mother for you ìwọ ni wàá ṣe ọmọ Guilty Juice pẹ́ wàá tún lọ́wọ́ rẹ lẹ́yìn ìyá ẹ máa tún bí ọmọ mi á bí àwọn àbúrò tẹ̀lé ẹ ah ah ah ah ah ah ah ah Guilty Juice Junior may God bless you ah ah ah ah ah. ee eh, ee eh, eh, ẹ wò ìyàwó ẹ ẹ ẹ ẹ ọmọ ọdún mélòó ni ẹ ọmọ ọdún mélòó ni ẹ Priscilla ọmọ ọdún mélòó ni ọmọ kékeré rẹ ni ó hotel kọ́lé tí ó gba Tanzania lọ lọ ṣèyàwó ló ó fẹ lọ ṣèyàwó kejì ah ah ah ah ah ó fẹ lọ ṣèyàwó kejì ẹ ah eléyìí ò dáa o ah èyí ò dáa o kí ló dé ta ló sọ pé that's not his wife now ó yá bódò lọ bá odò lọ